أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله تعالى الذي فضل بعض على بعض لنعلم أنه هو الحق المعبود أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله والسلام عليه وعلى آله وصحابه أجمعين أخوة الإيمان أدوكفون ولا أبا ولا أبا تي أدوكفون ọ̀nà ni ọba ńlá ọba ọ̀jọ̀gbọ́n ọba tí ò nírú ọlọ́ọba yìí òun náà lọ́ba tó lọ́lá tó wá gbé ọlá náà fún apá kan wa lórí apá kan ọlọ́ọba ṣe léyìí ká lè bá a mà wípé ọlọọba Allah subhanahu wa ta'ala òun náà ni ọba òdodo tá a máa jọ́sìn fún tá a gbọ́dọ̀ sí nǹkan míì lẹ́yìn rẹ̀ àwa jẹ́rìí lótìtọ́ àti lódodo wípé kò sí ọlọ́ọba kan tí ìjọsìn tọ́ sí àyàfi ọlọ́ọba àtúwá ń ṣẹ̀rí àmọ̀dájú wípé ànábìwá ẹrú sí ọlọ́run òjíṣẹ́ àti àánú rẹ̀ àti àwọn oore tọ́lọ̀ ọba ní lọ́dọ̀ yìí tó pọ̀ jaburata tí ò sóṣùwọ̀n fún kó bá wa ṣe fún Muhammad àwọn sọ̀hábà ọlọ́mbà wa kẹwa àwọn tàbíyìn lọ́ba bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa àwa náà táwa ń bẹ lórí ẹ̀sìn èyí tí Ọlọ́run bá sọ̀kalẹ̀ láti sánmà tó já sí pé bá fánẹ́bí làánà gbà làánà ń ṣe irú àánú báyìí oore báyìí ń ṣe fún àwa àrọ́mọdọ́mọ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́mọba wa ṣe wọ́n lẹ́ni ìkẹ́ bó wa ṣe wọ́n ní mùmínì má yọ káfíìrù láàrin wọn má sì yọ oníbídíà láàrin wọn. òkúwọ́tẹ̀lì iman ẹ̀yẹrúsí ọlọ́mọba wa mọ̀ ìdùnnà ìńtà fẹ́ bára wa sọ̀rọ̀ ní kútúbà tòní tó sì já sí pé ìńtà fẹ́ sọ̀rọ̀ lórí yìí yóò gbà wá tó kútúbà mẹ́ta tàbí mẹ́rin bíi ìdìnnì kọ́ọ̀lìkì kí ni nǹkan náà òun náà ni sunnatullahi subhanahu wa ta'ala fi tafudil sunna ọlọ́ọba Allah iṣẹ́ ìṣe ọlọ́run èyí tó já sí pé Allah nìkan ní máa ṣe é kò gbẹ́ nìkan láàyè kó bóun ṣe ń bẹ̀ la sharika lahu kò sẹ́ni tó ń kun lọ́wọ́ tó fi ń ṣe ń bẹ̀ irú iṣẹ́ wo ni fi tafudil nínú tá a gbọ́dọ̀ mà í pé ní máa ṣe òun náà ni gbígbọ́lá fún àwọn èèyàn kan lórí àwọn èèyàn kan. Ikhwatal iman ẹ̀yẹ rúṣì ọlọ́ọ̀bá wa ikhtartu hadha al-mawdu' mo ṣa ọ̀rọ̀ yìí lẹ́ṣà fẹ̀yìn àlùkùnmà kálíbà bá ń sọ̀rọ̀ nípa rẹ̀ líkèé línàtà àlàmánà qudrata Allahi subhanahu wa ta'ala ala khaliqihi kálíbà mà agbára ọlọ́run lórí àwọn ẹ̀dá tó dáa. torí bọ́lá ọba yìí ó lágbára a máa gbára ọlọ́run lórí àwọn ẹ̀dá tó dá ọlọ́run ọba yìí ó kádàrá lórí ẹ̀dá a máa kádàrá ọlọ́run lórí àwọn tó dá wàlíyá àlàmà náàsà wàlíyá àlàmà náàsù bákan náà káwọn èèyàn lè bá a mọ̀ anna fadla bìyẹ́dì ìláhi subhanahu wa káwọn èèyàn lè bá a mọ̀ yí pé bó o bá ti ń wá ọlá láyé yìí o ọlá tó ń wá má wà á lọ sọ́dọ̀ èèyàn má wà á lọ sọ́dọ̀ àlùjẹ̀nú má wà á lọ sọ́dọ̀ ṣéwù má wà á lọ sọ́dọ̀ màláìkà ọlọ́ọ̀ba Allah ni kò wá ọlá lọ sọ́dọ̀ rẹ̀ yóò ti man yasha min khaliqihi torí pé ọlá tá a fẹ́ ṣàlàyé fún wa lónìí ọlọ́run máa ń fún tó bá wù àwọn ẹrú rẹ̀ ni ẹni tẹ́ rí láyé tó gbódìdí ọmọ tó lọ fi ṣògùn owó kí ló wá jẹ̀mọ́ ọ̀la. àwa múmi ní tààtakùtọ̀ ọlọ́run lọ́rùn pé Allah nìkan la máa sìn kí là ń wá tá a Allah nìkan ọ̀la. àwọn káfìrí tí wọn ò sì sin Allah subhanahu wa ta'ala tí wọ́n sin nǹkan míì kí ni wọ́n ń wá lára tí wọ́n sìn yẹn ọ̀la. ọ̀la ìlànà fẹ́ yanjú ìkọ́tẹ̀lì ìmáà wọ́n ní àtúnwá gbọ́ àkíkọ̀tún fọ́dù kí là ń pè ní ọlá gangan torí pé ń tèmi àti yín gbàkọ́lá lónìí tán bá ní lágbájá ṣọlọ́lá ni àbí kò kì í ṣọlọ́lá ìdáhùn tá a dáhùn yìí pé ọlọ́lá ni tá a bá ní kí la fi pè ní ọlọ́lá á lò lówó lọ́wọ́ ó kọ́lé ó ra mọ́tò ó jẹ́ gbajúmọ̀ eléyìí nìkan lọ́gọ̀ọ̀rọ̀ èèyàn kà kún ọlá àwọn àlùfáà wa nú ẹ̀sìn wọ́n ní tá ń pè lọ́lá ọ̀pọ̀lọpọ̀ má bá a ṣe jókòó kalẹ̀ yìí ọlọ́lá ni wá a máa wòra wa yí pé ṣá lówó bí Dangote wọ́n sì ń pè wá ní ọlọ́lá bá a ṣe jókòó yìí ọlọ́lá ni wá a máa wòra wa ṣá jẹ́ pírẹ́sídẹ́ǹtì ìlú kan ni tá a bá sì wà wa a lè má bá tó one thousand naira mbẹ̀ a sì gbà pé ọlọ́lá ni wá kí la fi wá pè ní ọlọ́lá wọ́n ní wàásù tá a fẹ́ ṣe yóò yanjú ẹ̀. òkúntẹ̀lì iman ṣe rí ọlá ẹ̀kọ́ lọ mọ̀ yí pé Allah ló ni ọlá ò sí lọ́wọ́ oṣó ọlá ò sí ní ọwọ́ àjẹ́ kò sí lọ́wọ́ àlùjẹ̀nu kò sí lọ́wọ́ màláyíkà kódà kò sí lọ́wọ́ àwọn ànábì ọlọ́run kò sí sí lọ́wọ́ àwọn wòlíì ọlọ́run ámbélé ta sí ṣéwù kan ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá jẹ́ àmì nínú Al-Qur'ani Karim àwọn àlùfáà ní tàbá Suratul Baqarah àyà two forty three ọlọ́ọ̀bá ni a'udhu billahi minash shaitani rajim inna Allah ọlọ́ni dájúdájú Allah ọlọ́ọ̀bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pẹ̀lú harfu tawkid ọlọ́ni dájúdájú òun Allah zufodlin alanas ọlọ́run bá ní òun lòun ní ọlá gbogbo ọlá tẹ̀ ń wá láyé òun lòun ní ọlá tó ń wá ń sọ yìí òun ní lórí àwọn ọmọnìyàn tóun dá. àwọn àlùfáà ní nínú ọlá tọ́lọ́run ní lórí ọmọnìyàn ní yí pé ọlọ́run jí ó yọ ọmọnìyàn yí pé èmi lẹ́sìn o tẹ́ ẹ bá fẹ́ lọ́lá èmi nìkan lẹ́sìn o tẹ́ ẹ bá fẹ́ jẹ́ ni ọlọ́lá láyé gbogbo ẹni bá ti ń sin nǹkan mi lẹ́yìn ọlọ́run tó lọ́lá láyé ẹgbàá pé kò lọ́lá láyé orí ibú lónìí. ọlọ́run wá ní wàlákìn wàlákìn àtàrọ̀ nàásì láàyà ṣúkúrú ọlọ́ni àmọ́ ọgọ́rọ̀ nínú ọmọnìyàn mọ̀ pé Allah ló lọ́lá. nítorí ẹ̀ ni ọlá fún wọn ò fún nǹkan ni wọ́n dúpẹ́ fún torí pa fún ọláyà Allah subhanahu wa ta'ala. àyà yìí yanjú kí la fẹ́ pé nínú àyà yìí ọlọ́jà mọ̀ pé ọlá o òun lòun ni ọlá tóun sì ní òun ní lórí gbogbo ẹ̀yọ́ ni láì fi aya fis. ẹni tá a bá wá fún lọ́lá jamaa ọmọ nìyẹn ọ̀bọ̀rọ̀ wò ṣe kí ni wọn ò kí ń dúpẹ́ ọlá wọn ni wọ́n ń dúpẹ́ fún lẹ́yìn tani lẹ́yìn Allah a máa wò yí pé ọlọ́hun wọ́n ní bẹ́ẹ̀ ni. kò ń ṣe orí torí pé ọlọ́run ọba tó lóun ló lálé wa lórí ọlọ́run ló dá wa bí ò bá dá wa nímọ̀fẹ́ ajẹ́ nǹkan ara ọlá ọlọ́run ló ti wa nù ẹ̀mí tá a fi ń mí ọlọ́run ló fún wa tí ò bá fún wa wọn ò ní pè wá léèyàn bá a ṣe dàgbà lónìí ọlọ́run ló jẹ́ á dàgbà bá a bá ti kú kékeré àní mọ tó ṣẹlẹ̀ ní ìsìn ọlọ́wà ní bá a ṣe wá aṣọ láfẹ̀yìn ọmọ yìí tẹ́ ń ṣe tẹ́ ń bẹ tẹ́ ń ṣe bó ṣe wù yín bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ẹ̀dá tó kù nínú àwọn ẹ̀dá tá a dá àwa náà là ń sọ lálé wọn ní orí ọlọ́run bá sọ ààyè mi ọlọ́run ní walakinna Allah zufadlin alala alami ọlọ́run ní ẹ lọ mọ̀ pé Allah subhanahu wa ta'ala òun lọ́ba lọ́lá lórí gbogbo àgbáláyé alámọ̀ ọmọnìyàn ni ọlọ́run bá ló ń tọ́lá lé wọn lórí òun ló sì ń ṣètò ọlá wọn alámọ̀ àlùjẹ̀nú ni àtàyé àlùjẹ̀nú ọlọ́ọ̀ba ló ń ṣọlá lé wọn lórí òun náà ló sì ń ṣètò kí ni ọlá wa tàwọn ẹranko ta màláíkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìkọ́tẹ̀lì iman ẹ̀yẹrúṣe ọlọ́ọ̀ba wa ayàtà amúwáyí abúlé ìbákọ́ra ayà 251 ẹ̀wá ọlọ́ta wa ń sọ yìí ọlọ́jà mọ̀ yìí pé gbogbo ẹnikẹ́ni tá a dá yìí tó bá mọ nǹkan kan ń tó wá mọ̀ òun náà fi mẹ́ ní o bá mọ nǹkan yẹn ò ní jẹ́ nǹkan nú ayé sórí tó tó fi jẹ́ nǹkan ayé tó dá náà fẹ́ ọlọ́run bó ṣe kí ni ọlọ́run bó fún fi ṣe fún sallallahu alayhi wa sallama nínú súrọ́tù nìsá àyà one thirteen ọlọ́ọ̀bá ní a'udhu billahi minash shaitani rajim wa allamaka ma lam takun ta'lam wa kana fadlullahi alayka azima ọlọ́ni wa allamaka a fi mọ ìwọ Muhammad sallallahu alayhi wa sallam ma lam takun èyí tó jásí fi ò mọ̀ tẹ́lẹ̀ òun ṣànẹ́bì tẹ́lẹ̀ àwa la ṣe ọ́ ní ànẹ́bì látara ń tó mọ̀ táfi ṣe kí ni jama táfi mọ́ ọ́ ọlọ́wọ́ ní wàkánà fọ́dúlù lọ wà lọ mọ̀ yí pé èyí tá a ṣe fún wọn Muhammad sallallahu alaihi wasallam àbí ìmọ̀ òun ló gbogbo ń tó bá mọ̀ láyé yìí táwọn fi ń pè ọ́ ní nǹkan kí lọ́lọ́ ṣe fún ọ̀la ó wàá rí ní ìsìn pé táǹpì lọ́la owó nìkan kan ń tó mà tó fi ń ṣàǹfààní fáwọn èèyàn táwọn èèyàn fi mọ̀ pé ó nítumọ̀ nínú nínú ayé kí lọ́lọ́ọ̀ bá ṣe fún ẹ̀jẹ̀ mọ́ ọ̀la ajá sí pé tó o bá ti ìzàkúntà alimẹ̀ni tó bá ti jí oní mímọ̀ lọ́mọ yìí pé ọlọ́ọ̀ṣẹ́ kí ni jàmọ́ ọlọ́ọ̀ṣẹ́ ọlá fún ọ bóyá tẹ́lẹ̀ ló mọ̀ ọ́ ṣe ni ọlọ́ọ̀ṣẹ́ ọlá fún ọ bóyá ẹnjìníà ló mọ̀ ọ́ ṣe ni ọlọ́ọ̀ṣẹ́ ọlá fún ọ bóyá dókítà ló jẹ́ ni ọlọ́ọ̀ṣẹ́ ọlá fún ọ bóyá tíjà ló jẹ́ ni ọlọ́ọ̀ṣẹ́ ọlá fún ọ. ẹ̀yẹ́ ń sọ ọlọ́ọ̀bá wa àwọn àlùfáà wa ní ṣe rí àyàtà kàyí ọlọ́ọ̀jà gbọ́yé mbẹ́ wàhídọ́hù lidhalika anna tafdila sun anna tafdila sunnatun jariya madiya wọ́n ní ẹ̀rí ń tàn pè ní ṣẹ́ṣe ọlọ́run ń tàn pè lọ́la iṣẹ́ ìṣe ọlọ́run ọba ni èyí tó ti pẹ́ tó sì máa ń lọ tó ṣe kí ni jàmáà tó sì ti pẹ́ láti ìgbà tọ́lọ́run bá ti dá sánmà àti ilẹ̀ lọ́lọ́run bá ṣe kí ni lọ́lọ́run bá ti lọ́lá lóyìn sí ṣọlá fún àwọn kan lórí kí ni jàmá lórí àwọn kan. àwọn ìfọwọ́ ni yufadilu Allahu subhanahu wa ta'ala man yasha ala man yasha wọ́n ní ọlọ́run bá Allah nígbà tó já sí pé òun nìkan ló lọ́lá ọlọ́run wá fún àwọn kan lọ́lá lórí kíni lórí àwọn kan ọlọ́run fún àwọn kan lọ́lá lórí kí jama lórí àwọn kan àwọn àfáà ní ọ̀rọ̀ tá a sọ yìí tá a bá ronú sí dáadáa a rí wípé nínú ntọ́lọ́ ọba ṣe nínú ètò ayé táyé fi rọrùn ó gbé ni wípé ọlọ́run ọba fáwọn kan lọ́lá lórí kí ni lórí àwọn kan torí pé tọ́lọ́run ọba ò bá fún àwọn kan lọ́lá lórí àwọn kan ni ilé ayé tá a wà yìí kò ní ṣe gbé yóò burú jù báyìí lọ. ibi tí o bá ti sọ́ga tí o sọ máa ṣẹ́ kí ló máa ṣẹlẹ̀ ń bẹ̀ jàmá ibi máa ń dàrú. inú ilé tá a bá ti mọ ọkọ yàtọ̀ sí ìyàwó wọ́n ní lébẹ̀ kò ní ṣe kí ni jàmá kò ní gbádùn kò ní sẹ́tù kò ní rọrùn wàhálà ò máa ṣẹlẹ̀ ń ń gbogbo gbà. ìlú tá a bá ti ló lórí tó jẹ́ sí pé oníkálukú ló ṣe kí ni ló ń pàṣẹ tiẹ̀ wọ́n nínú náà ò ní tòrò nínú ọ̀nà tọ́lọ́ táyé fi rọrùn ní gbígbé fọmọnìyàn ó ní pé yúfọ dínú lọ́hùn máa ń yàṣà aláàmà yàṣà ọlọ́run fún àwọn kan lórí àwọn kan ìkọ́tẹ̀ ìmáàni ẹ̀yẹ́ lùsí ọlọ́run bá wa nínú ọlátọ́lọ́run bá àlékẹ́ láṣẹ àwọn àlùfáà ní yúfọ dínú lọ́hùn subhanahu wa ta'ala nasa ala nínú ọlátọ́lọ́run ṣe tí ilé ayé fi rọrùn tó ṣe é gbé tí wọn náà fi mọ̀ pé ah, ah, ọlọ́mọ dámi lọ́lá àwọn àlùfáà ní ọlọ́run gbọ́lá fọ́mọ nìyẹn lórí gbogbo àwọn ẹ̀dá tó kù tó dáa. kọ́kọ́ lọ́wọ́ mọ̀ yí pé nínú ọlá fún ọ ní kó dẹ́ nìyẹn. àwọn àlùfáà wa nínú ń a tí ó fi mọ̀ kódà bó lówó bó kọ́lé ọlọ́lá ni ọ ọlọ́ọ̀ba aláàgbé ọlá fún ọmọnìyàn tọ́lọ̀ ọba wa dá lórí gbogbo àwọn ẹ̀dá tó kù. ajásí pé nu tí wọ́n kọ́kọ́ máa dúpọ́ òun ni pé ọ́ ní kí ni ọmọnìyàn. fadlun min Allah subhanahu àwọn àlùfáà ní kan ní oore kan ní látọ̀dọ̀ wa ọlá kan ní látọ̀dọ̀ Allah subhanahu wa fún wa igbó ṣíwájú kí ni oṣù ọlọ́mọnìyàn ọlọ́mọ aláṣọ́nà al-Qur'an tẹ́fì mọ̀ pé tọ́lọ́ ọba dá wa ọlọ́rọ̀ lọ́ọ̀bá dá ọlọ́ọ̀bá ní awúdú billahi minash shaitani rajim walaqad karramna bani Adam ọlọ́ọ̀ní pàápàá àwọn ọlọ́ọ̀bá Allah àwọn alápá àwọn ọmọ ànábì Adam lè. ọlọ́ọ̀ní wà àmàlìnáwó fìlìbárì wàlìbáà ọlọ́ọ̀bá nínú oore tá a ṣe fún wọn òun ni pé àwọn ọlọ́ọ̀bá àlékè ọlá àṣẹ nírọ̀rùn fọ́mọnìyàn látara làákàrètà bùn látara ọlátàdá ó lè máa rìn lórí omi ó tún lè máa rìn lórí kíni lórí ilẹ̀. wọ́n láwọn ọlọ́rọ̀ kan bẹ tọ́lọ́ ọba dá inú omi nìkan ni wọ́n ti lè ṣẹ̀mí tán bá bọ́ sórí ilẹ̀ wọ́n kú. wọ́n láwọn ẹranko kan bẹ tí ọlọ́run bá àláàdá sánmà ni wọ́n ti lè ṣẹ̀mí tán bá ilẹ̀ wọ́n kábùkù. wọ́n ní àwọn ẹranko kan ń bẹ tọ́lọ́ọ̀bà lékè ọládá orí ilẹ̀ ni wọ́n ti lè ṣẹ̀mí tán bá wọnú omi àbí tẹ́ bá jù wọ́n sókè tí wọ́n ta. àmọ́ lọ́ọ̀bà Allah ó ṣe ní rọrùn fẹ́mi àti bá bọ̀ ánú omi àṣẹ̀mí bá wà lórí ilẹ̀ àṣẹ̀mí bá wà lókè àṣẹ̀mí. ọlọ́ni kò tí ì ta. ọlọ́wọ́ ní wọ́n lọ́kùnrin náà nílẹ̀ tọ̀yìnbáàt ọlọ́ni bákan náà nínú ọlá wa nínú oore wa tá a ṣe fún yín nínú ọlá tá a dá yín ni pé a pèsè fún yín títí kẹ́ ẹ máa jẹ kẹ́ ẹ máa mu nínú àwọn nǹkan tó mọ́ tó mọ́ tó mọ́ ọmọnìyàn ló mọ̀ pé oúnjẹ àná lélẹ́yìí ni ò jẹ eléyìí oúnjẹ tó gbé wáyé ó kan ni ò jẹ eléyìí oúnjẹ tòní ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ni àmọ́ ìyọ́ ti já ni ò jẹ. ọlọ́ni tó mọ́ tó mọ́ láṣẹ fún yín ta ni ẹ máa jẹ Allahu Akbar ọlọ́wà ni wàfọ̀dàlínáhùn alákẹ̀sírin mímá khalaqna tafdílà ọlọ́wà ni àwọn ọlọ́ọ̀bà lékè àwọn agbọ́lá fún ọmọ nìyàn lọ́pọ̀lọpọ̀ lórí gbogbo táwọn ọlọ́ọ̀bá àlékè ọlọ́dá ní ìgbọ́lá fún tí ò sírú ẹ̀ fún kankan mi ìtàlálẹ̀ ju ọmọ nìyẹn nìkan lọ. nínú ọlátọ́lọ́ ń fún wa làákàyè nínú ọlátọ́lọ́ ń fún wa a máa wọ aṣọ kan a máa pààrọ̀ aṣọ kan nínú ọlátọ́lọ́ ń fún wa a máa gbénú ilé ní ọlátọ́lọ́ fún wa a máa fẹ́yàwó lọ́nà ẹ̀tọ́ láàrin ara wa ní ọlátọ́lọ́ fún wa a kú omi kan ipa àgbóná agbẹ́lọ gbébò mi ní ọlátọ́lọ́ fún wa ọlọ́run tún wá fi wá jẹ gàba lórí gbogbo nǹkan míì tó dá abẹ gbogbo tọ́lọ̀ balẹ̀kẹ́lẹ́ wá dá yìí gbogbo tí àlá wá dá ọlọ́run wá fi àkóso gbogbo wọn sí abẹ́ àwọn ọmọnìyàn. àwa là ń jẹ ẹranko àwa là ń jẹja àwa là ń logi àwa là ń lorin àwa là ń lomi àwa là ń loná àwa là ń lòrùn àwa là ń lòjò gbogbo ẹ̀ pátá ọlọ́ọ̀dà fáwọn ká máa lò. ìkọ́tẹ̀lì iman ó wá wò pé ó lówó lọ́wọ́ ó wò pé ó fẹ́ ṣe nǹkan kan kò tí ì bọ́ sí ọ lọ́wọ́ òun wò yí pé òun lé nǹkan wọn ò tí fọ ọ wá sọ pé bò dẹ ọ lọ́la nígbà tán ti dá ẹ lọ́mọ nìyẹn mọ̀ pé ọlọ́lá ni ọ́ anta fọ́ọ̀dìl ọlọ́lá ni ọ́. torí wípé ìgbésí ayé tiẹ̀ kò ń dunnú wọ́n sì mú ẹranko wọ́n sì pa fún ọ. ẹranko tí wọ́n pa òun tó fi ṣàkíkọ̀ òun ẹ̀dá kan lòun náà. ìgbésí ayé tiwọ́ ipe wọ́n ń dunnú wọ́n sì lọ mú irin kan wọ́n lò fún wọn. òun mọ́tò ìgbésí ayé ti wọ́n ibi wọ́n fẹ́ máa nílé ayé lò kí inú rẹ̀ sì máa dùn wọ́n sì múgi wọ́n sì bẹ òun wọ́n fi ṣe àwọn bẹ́ẹ̀dì tó ń lò lè rẹ̀ àwọn tébù àwọn síyà rẹ̀. ìkọ́wọ́tẹ̀ iman sọ́lọ́ wa ṣe é lọ́lọ́ lágbà tó dẹ́ lọ́mọnìyàn báyìí bàbá dẹ́ ẹ lẹ́ranko kí ló ṣe bàbá dẹ́ ẹ nígi kí ló ṣe bàbá dẹ́ ẹ níni kí ló ṣe. anabi wa muhammad gẹ́gẹ́ bí ẹgbàá wa àdìsí àfáwà Abu Huraira tá a fi mọ̀kọ́ lọ́wọ́ bá ṣe kíni ó sọlá fún ọmọnìyàn. Khalaqallahu subhanahu wa ta'ala Adama biyadihi. Wọ́n ní Ọlọ́run bá Allah nígbà tó ń dá gbogbo nǹkan nígbà tó fẹ́ dá sẹ́mà kí ló fi dá jẹ̀mọ́ kun fayakun. Nígbà tó fẹ́ dálẹ̀ kí ló fi dá jẹ̀mọ́ kun fayakun. Gbogbo ntọ́lọ́wọ́ dá kí ló fi dá wọn jẹ̀mọ́ kun fayakun. kẹ́lẹ́bà mọ̀ pé ẹ̀yìn ọmọnìyàn lọ́lá nígbà tọ́lọ́run fẹ́ dá ọmọnìyàn ọlọ́run dá ọmọnìyàn pẹ̀lú ọwọ́ ara rẹ̀ ọlọ́run dá ọmọnìyàn pẹ̀lú kí ni ọwọ́ ara rẹ̀ lọ́lọ́run fi dá ọmọnìyàn. àwọn kàtà sọ́mà sọ́mà máa bẹ sọ́mà sí ọlọ́run ní ilẹ̀ máa wà ilẹ̀ sí wà ọlọ́ni ọwọ́ ara láti kí ni láti dá ọmọ nìyà. wọ́n nígbà tó lọ́wọ́ ṣe léyìí tán wà nẹ́fàá fi i ní rúhihi ọlọ́ọ̀bá àlíjẹ́ wá fẹ́ mi rẹ̀ ó wá fẹ́ sí ọmọ nìyà lára. nígbà tó dọ́mọ nìyà tán pẹ̀lọ́wọ́ rẹ̀ ó tún wá fẹ́ mi rẹ̀ sí kí ni sọmọ nìyà ní ara wà á mọ̀lẹ́ màláíkà ọlọ́wọ́ akọ̀ṣùmọ̀ màláíkà ó yá ẹ forí balẹ̀ fún. fasajadu lahu wọ́n ní gbogbo àwọn màláíkà wọ́n wá forí balẹ̀ fún ọmọnìyàn nígbà tó wá forí balẹ̀ fún tán fàjálàsà fàátọ̀sà ọmọnìyàn wá jókòó nígbà tó jókòó ló bá sín nígbà tó ọmọnìyàn sín fàkọ́ọ̀lá alhamdulillah wọ́n ní ọ̀rọ̀ tí bàbá ńlá wa ádámà sọ ìjọ tó kọ́kọ́ sí tó mọ̀ pé àṣé abẹ̀mí ni mí yìí máa mi lọ òkè yìí máa mi lọ ọlẹ̀ kí lọ́lọ́run fi sọ fún bábẹ̀mí ni òun náà sì tó sìn. ó wá dúpẹ́ fọlọ́ ọba lé e lórí. nígbà tó dúpẹ́ fọlọ́ ọba lé e lórí faqala lahu rabbuhu. ibi tó mọ nìyẹn lọ́lá dé nígbà tí ádámà dúpẹ́ oore fọ́lọ́hun ọlá ọba Allah ló tún wọ́n dá lóhùn padà kí Allah wá sọ fún ìwọ̀lámúkọ lọ ọlọ́ni àánú àwọn ọlọ́run kó máa bọ̀ ìkí àwọn ọlọ́run kó máa ṣe kí ni jẹ́nà kó máa bọ̀ àdíìsì yìí rọ̀háwù tìrìmìdì wà nìsà afáà nìsà yà sí tìrìmìdì ló gba àdíìsì wa ìwọ ọmọnìyàn

a gbọ́dọ̀ fún lọ́wọ́ pé ọmọnìyàn ni ló fi já sí pé kíkèrè bá kú tájọ́ ń bẹ ládùúgbò a lọ kí wọn kèfèrí a lọ káwọn ẹbí ẹ̀ àmọ́ àní ṣàdúrà fún kèfèrí àmọ́ àwọn ẹbí ẹ̀ àtàwọn ọmọ tó fi láwọn ṣe kí ni jẹ́mọ́ á ṣàdúrà fún wọn torí pọ́mọ nìyẹn ni ìkọ́tẹ̀lì imán àwọn àlùfáà wa ní bọ́ọ̀lù ọba ṣe ṣe wá lọ́mọnìyàn yìí ká lọ mọ̀ pé ọlọ́run ṣe kí ni o ọlọ́run dá wa lọ́lá tọ́mọ wa ní ọlọ́lá dà láàrin àwọn èèyàn báwọn ọlọ́lá bá ti ń jáde ìwọ náà jáde yìí pé ọlọ́lá ni ọ tán bá ní kí la fi ń pe tó fi ń pe lára ẹ ní ọlọ́lá sọ pé ọlọ́run bá dá mi ní kíní ó dá mi lọ́mọ nìyàn. ìkọ́wọ́tà ìmáàni ọlọ́run á dá wa lọ́mọnìyàn ó fún wa lọ́lá lórí gbogbo nǹkan nítorí kí ni jẹ́mọ́ tó dà. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ fọ́tọ̀lọ̀ lọ́hùn subhanahu wa ta'ala rijalan ala nisa nínú ọlẹ́tọ́lọ̀ ọba tún ṣe fún apá kan wa lórí kíni lórí apá kan òun náà ni wípé ọlọ́ọba gbé ọlá fún àwọn ọkùnrin nínú ọmọnìyàn lórí àwọn obìnrin nínú ọmọnìyàn àwọn àlùfáà ní kílẹ̀ rí eléyìí ipe bàbá lọ́lọ́ ń dá ogun ọmọnìyàn lọ́lá tó ṣe wá lọ́mọnìyàn bó ṣe wá bá ṣe wá jọ ọmọnìyàn lápapọ̀ òun ọlọ́run tún wá fáwọn apá kan lọ́lá lórí kíni lórí apá kan ta ni ọlọ́run fún ọkùnrin lọ́lá lórí obìnrin. láyé tá a wà lónìí obìnrin ò mọ̀ pé ọlọ́run fọkùnrin lọ́lá ní orí òun láyé ṣe dàrú. gbogbo inú ilé tí ò bá ti gbà pé ọkùnrin ni ọlọ́lá lórí kí ni jama lórí obìnrin ilé náà ọmọ tó bá ń kó jáde ń bẹ̀ wọn ò ní ṣàǹfààní. ọlọ́ba sọ́dọ̀ al-Qur'an al-Karim Suratul Nisa ọlọ́ọ̀bá ni a'udhu billahi minash shaitanir rajim ayah thirty four ọlọ́ọ̀bá ni àrìjálù kọ̀wàmúnà alánìsà ọlọ́ọ̀ni ẹ̀rẹ́ àwọn ọkùnrin o àwọn ọkùnrin kọ̀wàmúnà alánnísà àwọn láfi ṣòpó mú lérò fáwọn tání fáwọn obìnrin áyà yìí à ń kọ́kọ́ gbọ́ ọyé ń bẹ̀ yìí pé ọlọ́run bá fi àwọn ọkùnrin ṣọ̀gá fún àwọn tání jẹ́mọ́ fáwọn obìnrin làkàyọ̀ máa wá béèrè yìí pé kí ló fà á tọ́lọ́run bá ṣe ṣe bẹ́ẹ̀ ọlọ́run wá ń dáhùn yìí pé bima faddala Allahu ba'dakum ala ba'd ọlọ́run ni òun fi ṣọlá ni bóun ọlọ́run bá ṣe máa ń gbé apá kan bóun ṣe máa ń gbé ọlá fún apá kan lórí kíni lórí apá kan nù. ìdí àkọ́kọ́ tọ́lọ̀ ń fi ní ọkùnrin lòpọ̀ mú lérò fáwọn obìnrin àkọ́kọ́ ni pé ọlọ́run fi ṣọlá fáwọn ọkùnrin lórí àwọn tani lórí àwọn obìnrin. ibi tí ọkùnrin lọ́ládé lórí obìnrin. ọmọ rẹ tó bí lábígbẹ̀yìn tó jọkùnrin àwọn ọmọ tó wá wà wájú obìnrin gbogbo wa sórí ọmọ àbígbẹ̀yìn nínú sẹ̀rí ọlọ́run tó bá yí bìrí ó lè fi gbogbo àwọn ọmọ obìnrin tó bí síwájú ọkọ fún wọn lọ́kọ kó sì máa dúró fún bàbá kó sì máa dúró nípò bàbá fún gbogbo wọn. ọ̀rọ̀ mi ò yá yìí ó máa nábì wa Muhammad àbá kan bẹ́ẹ̀ ó bímọ márùn obìnrin mẹ́rin níwájú ọkùnrin kan làbí gbẹ̀yìn wọn nínú ṣẹ̀ríà Islam ọkùnrin kan àbí gbẹ̀yìn ó lè padà jókòó ní jókòó bàbá tí ó sì gbogbo àwọn obìnrin tó wájú lọ́kọ. ọlọ́run sọ láwọn fún obìnrin ta ló ṣe fún jàmá ọkùnrin. yorùbá náà ti gbà yí pé gbogbo ilé tó bá ti ń bímọ tí wọn ò bá ti bí ọkùnrin wọn ò tí di kíni wọn ò tí di olórí ẹbí wọn ò tí di dáúdì ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ jọ̀mọ́ wọ́n máa wá dúpẹ́ kọ́lọ̀ ń dẹ́ ẹ lọ́kùnrin ọlọ́run ṣe ẹ lọ́la lórí tani ó dẹ́ ẹ lọ́la lórí àwọn tani lórí àwọn obìnrin ọfẹ́ kejì tó máa dá fọ́lọ́run ọlọ́run wá ní ìdí kejì tá a fi ní ọkùnrin lòpómú lérò fáwọn obìnrin wábì máa ń fàkú torí pé àwọn ọkùnrin yóò tún máa ná fún tani yóò tún máa ná fáwọn obìnrin ṣe rí ìdí méjèèjì yìí lọ́lọ́run fi sọ pé àwa lọ̀gá lórí obìnrin àmọ́láyé lónìí àwọn obìnrin àwọn ti wọ ṣòkòtò wọ́n ti wá kó skẹ́ẹ̀tì fáwọn ọkọ wa àwọn elémi ń bẹ lónìí tó o bá fẹ́ lọ fi ọmọ ń bẹ̀ wúmù ni ó fọmọ lọ́kọ àbúkọ́ àbúkàmá ní ìjọba ti sọ́sí làlá sọ́sí. torí skẹ́ẹ̀tì làbú ṣe kí ni làbú lọ́sí di wọ́n mú lọ́wọ́ ṣòkòtò. ilé alùsùn náà là ń sọ o báwo ni pé ilé àwọn ẹni tí ò lẹ́sìn nìkan là ń sọ alùsùn nìkan. bí wọ́n bá ní fẹ́m àbú fẹ́m náà ni ó ṣe. àwọn àlùfáà ní àyàtà kà yìí à ń gbọ́ yí lábẹ́ rẹ̀ yí pé lè anna rìjáàlà afdọ́lù minan nìsà à ń gbọ́ yí pé ṣe ráwọn ọkùnrin ọlọ́run gbọ́lá fún wọn lórí kíni lórí àwọn obìnrin. wàrọ́jùlùnù kọ́ ìrùn minan mọ́ra àtúntọ́yé bẹ̀ yí pé ṣé rí àwọn ọmọ ọkùnrin ó lóore lọ́dọ̀ ọlọ́run ọmọbìnrin lọ. ó wà ní ṣáà wò bẹ́ẹ̀ ni. نبوة مختصة بالرجال nígbà tó lọ́wọ́ bá àlékọ́lá ń yọ àwọn ànábì ọlọ́run pé ànábìrè ànábìrè ànábìrè ǹjẹ́ a rí obìnrin lánàbì ọlọ́run wọ́n ní kò sí. bàbá ńlá wa tí wọ́n kọ́kọ́ dá tó jẹ́ awálù báṣàrù ọkùnrin àbóbìnrin ọkùnrin ni wọ́n dá òun tán òun ti náà tó yẹ ìyàwó rẹ̀ lára rẹ̀. ó di méjì ọmọkùnrin òun ni máa dojúkọ wàhálà nu ẹbí ọmọbìnrin kọ́ bí wàhálà bá bóun débì kan yóò lọ sunkún ni ọmọkùnrin òun láàfin ṣe dáúdù ẹbí obìnrin ò lè ṣe dáúdù ẹbí. àwọn àlùfáà ni ibi tẹ́ fi mà ike ọmọkùnrin ó lóore ju ọmọbìnrin lọ wọ́n ní àlìmáàlìkù àlàáfíìn al-A'zam al-Maliku al-A'zam wọ́n ní ẹ̀rí àwọn ọba ayé àwọn ọba ayé àwọn pírẹsidẹ́ǹtì àwọn gọ́fúnà àwọn ṣíàmánù tàbí máa jẹ́ dẹ̀mọ́ ọkùnrin ni. tó fi já sí pé àwọn kan wá ń tara wọn wọ́n what a man what a man can do a woman can do better mo ní ẹ purọ́ ìwọ́lẹ̀ pa. irọ́ ni bí ò bá ń ṣe rọ́ ẹ ní gómìnrin wá gbe kànga pẹ̀lú jígà ẹ gbé jígà fóbìnrin kó wá gbẹ́ kànga fún wa ta ni máa gbá kànga ọkùnrin kó wá gbẹ́ bẹ́tà yóò bá jóbìnrin jọ kejì ma ìkọ́wọ́tà ìmáàn anábìwá Muhammad sallallahu alaihi wasallam anábìlá yufliha qawmun Anabi ní àwọn ìjọ ọ̀kan o àwọn ìjọ ọ̀kan o wọn ò ní jèrè láéláé wọ́n la o àmọ̀rọ́hùn mọ́ràhà àwọn tó já sí wípé wọ́n kó àlámọ̀rí ìṣẹ̀mí wọn wọ́n olébìnrin lọ́wọ́ gbogbo inú ilé tí o bá ti tẹ̀lé àrìjálùkọ̀wà múlé alẹ́nìsà ipe ọlọ́ọ̀ bá ti fi ọkùnrin ṣòpó fáwọn bímọ àfàdọ́lọ̀ lọ́hùn bádùn wà làbáàd ife ọlọ́run bá gbọ́ láfọ́kùnrin lórí kíni lórí obìnrin gbogbo inú ilé tí wọ́n bá ti lu àyà yìí àwọn ọmọdé ò lè yáre kódà kí wọ́n lọ kàwé ní Cambridge University kọ́ lọ Cambridge gbogbo inú ilé tóbi ní bá ti ń pàṣẹ rẹ̀ tọkùnrin ò láṣẹ ẹ wá wọ àìmọye inú ilé lónìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó jókòó figure head nínú ilé ẹ̀ figure head wọ́n kàn gbóhùn sórí àga kan tí ò lẹ́sẹ̀ ni wọ́n máa wá ti síwájú ìyá ló ń pàṣẹ. ẹ̀yin obìnrin tẹ́ ń ṣerú ẹ̀ lọ túbá lọ́dọ̀ ọlọ́run ló bá fẹ́ jèrè ọmọ ẹwà àwọn bàbá wa láyé àtijọ́ àwọn ni wọ́n ń darí ilé àwọn ni wọ́n ń darí ìlú gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìlú náà tẹ́ rí tí ò dá lónìí obìnrin ló ń darí èwọ́n e, kàn fọkọ síbẹ̀ ni ìntóbìnrin bá sọ fún ọkọ lọ́kọ́ ṣe kí ni lọ́kọ́ ṣe fọ́ràlú. Ibadallahi ta'ala tubu ilallahi tawbatan nasuha الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه أرجو فو الله وبا أتولى إكي الله واتي الله الله فنبي ومحمد أبي الله وبا الله كنا وكي نبي إخوة الإيمان إن توفي ما مكي الله وبا الله وشي الله alákọ̀ọ́kọ́ ọlọ́run bá dá ẹ lọ́mọnìyàn máa dúpẹ́ eré òun lọ́tọ̀ kí ọlọ́run dá ẹ lọ́lá ẹlẹ́ẹ̀kejì àwa tá a túnjọ́ ọmọnìyàn àwa tọ́lọ́run bá dá ní ọkùnrin káà náà túnbọ̀ ṣe kí ni ká máa dúpẹ́ kó lọ́ọ́ ṣe wá lóore ó dá wa lọ́lá nínú ọlá ọlọ́run èyí tọ́lọ́ ọba máa ń ṣe àwọn àlùfáà ní yufadilu Allahu subhanahu wa ta'ala ìsìlámù ala ghairihi ọlọ́run bá gbọ́lá fún islam lẹ́sìn lórí àwọn ẹ̀sìn tó kù. ìzàn ìwọ tó o bá tún bára rẹ ní mùsùlùmí máa mọ̀ pé anta fọ́ọ̀dìn ọlọ́lá ni ọ́. torí ẹ̀sìn islam tọ́lọ̀ ọba fún ọ tọ́lọ̀ ọba fún ọ tó ní o máa ṣe yìí islam tó wà nínú ẹ̀ yìí ọlọ́run bá gbọ́lá fún islam yìí lórí kíni lórí gbogbo ẹ̀sìn tó kù ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala nínú suratul Fatih ayà 28 ọlọ́ọ̀bá ní a'udhu billahi minash shaitanir rajim huwa alladhi arsala rasulahu bil huda wa dinil haqq liyuzhirahu ala dinil kulli wa kafa billahi shahida ọlọ́ọ̀bá ní huwa alladhi arsala rasulahu òun lọba tí ó rán òjíṣẹ́ rẹ̀ bilihuda pẹ̀lú ọ̀nàmà wadinul haq àti ẹ̀sìn òdodo lùyìn zero hu aladin lukulli ọlọ́run bá ṣe léyìí nítorí kíni kó lè bá a fi ìsìláàmù hàn lórí gbogbo àwọn ẹ̀sìn tó kù wàkáàfà bí láìṣẹ̀ ìdà ọlọ́run ní èyí tí mo sọ yìí ẹ̀yin màláìkà ẹ má jẹ ẹ má mi ẹ̀yin èèyàn ẹ má jẹlẹ́rìí mi ẹ̀yin àlùjẹ̀nú ẹ má jẹlẹ́rìí mi èmi ọba tí mo sọ kan ti tẹ́lẹ̀rìí tí mo sọ. ìkọ́tàlì iman ọlọ́wà dẹ́ ní mùsùlùmí alihamdulilayi ọlọ́run lẹ́sìn tó wà nù ẹ̀yìn òun ni ẹ̀sìn tóun gbọ́lá fún lórí gbogbo ẹ̀sìn tó kù. àwọn olùfẹ́ ní àwọn àkíyèsí kan ń bẹ tá a gbọ́dọ̀ ṣàmójútó nínú àyà tọ́lọ̀ ọba sọ fún wa yìí. alákọ̀ọ́kọ́ huwa lẹ́bi arisala rọ̀súlàhù bilhuda wàdínul haq kí là ń pè ní huda kí là ń pè ní dinul haq àwọn àlùfáà ni ẹni tẹ́ gbà yí pé ọ̀nà máa ń bẹ lára rẹ̀ ó sì wà lórí kíni ó sì wà lórí ẹ̀sìn òdodo wọ́n ní àkọ́kọ́ ń tẹ́ẹ̀rì lára rẹ̀ náà ni al-ilmu an-nafi' ẹ̀rí ìmọ̀ lára rẹ̀ ìmọ̀ tẹ́ẹ̀wà rí lára rẹ̀ ń ìmọ̀ tó ṣàǹfààní ni ṣẹ́rí gbogbo àfáà tó bá lóun ní òun bẹ lórí ẹ̀sìn òdodo òun bẹ lórí ọ̀nà mọ̀ tọ́lọ̀ fọ́nàbí wa Muhammad àti ẹ̀sìn òdodo tẹ́ ẹ bá ti bá ìmọ̀ tí ó ṣàǹfààní lára rẹ̀ ẹ mọ̀ kó o sí nu wa irú ma wo àfa tó ń sasẹ́ sọmọlá àfa ń sasẹ́ ẹ mọ̀ túmọ̀ rẹ̀ àfa yahoo yahoo àfa tó ń ṣe fún yahoo àbí òun kẹ́ fúnra rẹ̀ yahoo ṣé ìmọ̀ ẹ̀yẹ ṣàǹfààní ìmọ̀ tó ní tó fi pàwọn èèyàn lẹ́kún tàbí ọ̀fọ́ oníjẹ́làbí ìmọ̀ tó ní tó ní tó fi ń pàtà àwọn èèyàn jẹ torí oníjẹ́làbí iyẹ̀pẹ̀ ló ń wò ní omi ló ń wò ní tẹ̀sùbá ló ń wò ní àtẹ́lẹwọ́ ló ń wò ní ó ń pàtà àwọn èèyàn jẹ ni torí ó ń gba àwọn èèyàn ó ń sọ tí ó mọ̀ ó sọ fún kíni ó ń sọ fáwọn èèyàn àwọn èèyàn wá gbé sípò ọlọ́run bó o bá gbé sípò ọlọ́run bá fẹ́ tíráàmù ṣùgbọ́n gbogbo oníjàládì rẹ pé bàbá jẹ́ kí n lọ àbí kí n má lọ o fẹ́ ṣe bísínẹ́sì kan ó pè oníjàládì rẹ bàbá jẹ́ kí n ṣe àbí kí n má ṣe o fẹ́ ṣiṣẹ́ kan ó pè oníjàládì rẹ bàbá jẹ́ kí n ṣe àbí kí n má ṣe òun ló wá ń dikireti ìgbésí ayé rẹ fún ọ tó bá ní o má jáde ò ní jáde irú màbáhùn kò ń ṣe mọ̀ tó ṣàǹfààní. wọ́n ní bákan náà wọ́n lè ábàlù sọ́ọ̀lì ẹni tá a sọ yìí pé ó ń bẹ lórí àlìhúdà wàdínù làákì onítọ̀hún yóò níṣẹ́ rẹ lọ́wọ́ kí níṣẹ́ rẹ ìwọ náà mọ̀ ṣẹ́ rẹ òun náà níṣẹ́ tó ń ṣe tó fẹ́ kọ́ ṣe kí ni ọkọ̀ ọmọ díẹ̀ àmọ́ṣẹ́ tó ń ṣe tí wọn náà fẹ́ kí ìyàwó rẹ̀ mọ̀ dípò ń ṣe àbọ̀ oníṣìnà àlè ẹgbẹ́ eléyìí ìyá ìyá kiri tẹjọ́ yẹn láyé lálẹ́ ṣó o mọ̀ pé tí ìyàwó rẹ̀ bá mọ̀ nǹkan bàjẹ́ àbí tọkọ tiẹ̀ bá mọ̀ nǹkan dàrú ládùúgbò iṣẹ́ tó ń ṣe òun iṣẹ́ ibú nìwọ́n náà mọ̀ àbí wọ ìyàwó lé tí wọn náà ń yàn lé ta tí sẹ́ẹ̀tì bá ti wá ríǹkì ó ní à bọ̀dá mi lúkú ló pè mí láti ìlú ó wà sáré jáde síta bọ́lọ̀ bí bí yóò bá rí ọ sọ́lọ́ ọmọ òrí ọ. ìwọ náà mà pé iṣẹ́ ẹbú ló ń ṣe. orúkọ àwọn èèyàn tó sì ń bàjẹ́ ìwọ náà mà pé ẹbú ló ń ṣe. ìyí táwọn èèyàn ṣe ìdí sọ tó ń gbé káàkiri tó ń sọ káàkiri ìwọ náà mà pé ẹbú ló ń ṣe. ìfọ́tẹ̀lì iman ẹni bá ń ṣiṣẹ́ eré alhamalu sọ́ọ̀lẹ̀ òun ló ń bẹ lórí kí ni alhuda wadul haq àwọn alfa wa ni ẹ̀rí fa inna shari'ata tashtamilu ala shay'ayn wọ́n ní tá ń pè ní ẹ̀sìn ọlọ́run tọ́lọ̀ fún ànábìwá Muhammad sallallahu alaihi orí nǹkan méjì náà ló kó jọ lórí alákọ̀ọ́kọ́ ilimun wa amalun ìmọ̀ àtiṣẹ́ ìwọ tó bá jẹ́ mùsùlùmí ọmọlẹ́yìn rẹ sanabi wa Muhammad á rí mọ̀ dáadáa lára rẹ bí ìmọ̀ télọ̀ ìmọ̀ bricklayer ìmọ̀ tá à ń rán bàtà ìmọ̀ tá à ń kọ́ọ̀yàn ìmọ̀ tá à ń kọ́ọ̀yàn níṣẹ́ alálùbáríkà àwọn iṣẹ́ táwọn èèyàn ń ṣe tó fi ń di irú tó fi ń digbá lónìí ìmọ̀ rẹnu iṣẹ́ rẹnu. àmọ́mọ̀ tó ní títà sí wípé òfin dayérú ni àwọn èèyàn ti wá jókòó wọ́n ti wá design ìmọ̀kímà tó fi ń dayérú ṣe àmọ̀ pé màkánà rẹ nìkan ní tí ó sì máa wọ́ owó olówó nínú àkáǹtì rẹ̀ láì lọ sí báǹkì tó wà ṣé máa rẹnu jàmá àwọn àlùfáà wa nú ẹ̀sìn wọ́n ní ṣé ẹ rí fàlẹ́ẹ̀lìmù ṣẹ̀rẹ̀ sọ̀híhun gbogbo ẹnikẹ́ni tó bá ti nímọ̀ ṣẹ̀ríà ìmọ̀ ṣẹ̀ríà káṣe wá sí ìmọ̀ ṣẹ̀ríà kákọ̀ mọ́ ń kéwú kábà kan jẹ́là bí ìmọ̀ ṣẹ̀ríà kákọ̀ rẹ̀ mọ́ṣẹ́ ṣe bàtà ìmọ̀ ṣẹ̀ríà bí wọ́n ṣe ránṣọ ìmọ̀ ṣẹ̀ríà gbogbo àwọn ọmọ dáadáa tí ayé fi rọrùn ìmọ̀ télọ̀ ìmọ̀ dókítà àwọn ọmọ ẹ̀sìn ní ìmọ̀ ṣẹ̀ríà lòun náà ẹni rẹ lẹni tí wọ́n maṣíìnì tí ò bá ti ṣekú ṣe bẹ́ẹ̀ torí pé táwọn ò bá rí maṣíìnì kò báwo la ṣe ní gáàsì náà ìjẹmọ́ ọ̀kadà márúwá gbogbo àwọn ọmọ ìmọ̀ṣẹ̀ríà ni nídìí maṣíìnì wọn náà àǹfààní wọn náà àǹfààní maṣíìnì torí pé tó bá gbé fún àǹfààní kò máa wà àwọn ọmọṣẹ̀ríà nù wọn láwọn ọmọ yìí wá ní ìmọ̀ tó dáa ni wàlẹ̀ amalu ash gbogbo iṣẹ́ tó bá wá ṣe nu ṣẹ̀rí islam tó ń bẹ lórí tọ́lọ̀n fẹ́ jẹ́ àṣẹ àtàlẹ́bí wa Muhammad nínú ìjọsìn wa ó kírun ó fi tọ́ta nábì ó gba àwẹ̀ ó fi tọ́ta nábì ó ṣe sàárà ó torí àwọn iṣẹ́ tọ́lọ̀ ní a yìí tánàbí ni a ṣe yìí èṣù náà ti lọ fa ti ẹ̀yọ́ ń bẹ̀ ẹ jẹ́ fún yín lápẹẹrẹ kan ṣé ẹ̀mọ̀kọ́lọ̀ ní kágbáwẹ̀ monday àti thursday káfí kọ́ṣà nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam àwẹ̀ tàbí fourteen fifteen káfí kọ́ṣà nẹ́bí sallallahu alayhi wa sallam àwẹ̀ ayé àràfà káfí kọ́ṣà nẹ́bí sallallahu alayhi wa sallam àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó wà ní ẹ̀sìn lọ. ìṣúwá dé yí pé ìwọ náà gbá àwẹ̀ wò àwẹ̀ wo àwẹ̀ funfun ẹlòmí lè gba àwẹ̀ funfun ọjọ́ méje alákọ̀ọ́kọ́ nítorí ẹ̀kọ́ fi gbalá dá yóò máa gbẹ̀ṣẹ̀ torí pé àwẹ̀ ẹ̀sìn ni ìbáàdà ni èyí tó wá ń gbà wọn dárúkọ ànábì ọlọ́ọ̀ba kan tó fi jọ àwẹ̀ funfun èṣù ló là á kalẹ̀ fáwọn èèyàn bó a fẹ́ jẹmọ lẹ́yìn ànábì wa Muhammad ó wà ní báwọn gbà kódà kó wà á lóòjọ́ náà bùkátà rẹ̀ ó sì bíyà ẹlòmíràn sọ wípé àwẹ̀ tí mo gbà tí bùkátà bíyà wọ́n wá láwẹ̀ náà ṣe kí ni àwẹ̀ náà da àwa ló mú gọ̀ọ́ni ọ́. ẹni ń pe jésù àdúrà rẹ̀ ń gbà bí jésù tó ń pè tó wá túmọ̀ sí pé ká máa pe jésù dá. torí bí ẹ̀sìn ayékọ́lá fi ń gbẹ̀sẹ̀ ẹ̀sìn àlìkíyàmọ̀ láti gba ẹ̀sẹ̀ kí ni èso ẹ̀sìn. òkú ọ̀tẹ̀ ni imán àwọn àfáà wa ní wà ikhbaratuhuma hakun in tó wọ́n dàlù kùránì karim àti súnà tọ́lọ̀ ní a máa fi súnmọ́ òun tá a bá ti ń ṣe à ń bẹ lórí ẹ̀sìn òdodo wà insha'atuhuma adlun àṣẹ tí kùránì pa àṣẹ tí súnà pa ikẹ́ká tẹ̀lé tá tẹ̀lé à ń bẹ lórí kíni ẹ̀sìn òdodo ìwọ tọ́lọ́ wa dá ní mùsùlùmí ọlọ́run gbọ́lá fún ẹ lórí kíni lórí ẹni tí ò kì í ṣe mùsùlùmí torí pé ẹlẹ́sìn ìsìláàmù kí láà máa korúkọ wọn mùsùlùmí tó o ṣe jẹ́ mùsùlùmí màá tí ọlọ́lá ni ẹ lórí àwọn tó ṣe kíni lórí àwọn tí ò kì í ṣe mùsùlùmí ẹ bá jọ jókòó láwùjọ tó máa ní ọlọ́lá kó jáde ìwọ ló kọ̀kọ́ jáde tó máa ní kí ló dé mùsùlùmí lè ní ọlọ́dà mi lọ́lá ọlọ́wà sọ́nà Al-Qur'an Karim ọlọ́run wá ní wà máa ń yá búta gẹ́gẹ́ lálẹ́ sí láàmà dínà ọlọ́run ní ẹnikẹ́ni tó bá lọ mú ẹ̀sìn mi ìwà yàtọ̀ sí islam fàlàyé kùbálà minhum ọlọ́run láàní gbà lọ́wọ́ rẹ̀ wà wúwá fẹlẹ̀ ààrẹ àmìnà lẹ́ka síri tó bá dàlí kì í àmà yóò máa bẹ́ẹ̀ lọ ẹni òfò. wà ló lò ó lọ́wọ́ olóòkọ́lé ọlọ́run ṣe ọ́ ní mùsùlùmí ó mọ̀ kórè kánú látọ̀dọ̀ ọlọ́run torí pé ò lówó lọ́wọ́ yìí ò kọ́lé yìí gbogbo kọ̀m̀plé kọ̀m̀plé tó mú wá yìí bó bá ikú sí ìsáàmù sínú ìsáàmù tó lẹ́bọ lẹ́rù tó ṣe bídíà. ṣèbí kọ́ ju oṣù lọ́ba àlùjẹ́ náà ni kò sì máa gbádùn ayérayé lọ. abiola ọba Allah subhanahu wa ta'ala ọlá tọ́lọ́ máa ṣe wá pa jẹ́ mùsùlùmí ọlọ́mọ akọ̀lá lọ́wọ́ wa má ṣe wá ní káfíìrù láéláé ọlá àjẹkànṣe ọlọ́run ọlá rahman tó bá di ọ̀sẹ̀ tó ń